mo kí yín káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti ṣe àfihàn àwọn owó náírà tuntun eléyìí tí wọ́n sọ wípé wọ́n fẹ́ ṣe àtúnṣe àti àtúntẹ̀ rẹ̀ jáde ẹgbẹ̀rún kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti igba náírà nínú owó ọ̀hún èyí tí àwòrán rẹ̀ ti gba gbogbo orí ìtàkùn ayélujára kan báyìí ni a ti rí níbi tí gómìnà fún ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà godwin emefiele àti àti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti gbé àwọn owó ọ̀hún dání láti fi hàn gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí owó ọ̀hún ti rí ṣáájú òní gómìnà emefiele ti sọ wípé àwọn kì yóò sún ọjọ́ tí àwọn fẹ́ ṣe àfihàn owó yìí síwájú tẹ́lẹ̀ rí àti wípé ọjọ́ tí àwọn yóò bẹ̀rẹ̀ níná rẹ̀ kì yóò yí padà rárá léyìí tí yóò fún àwọn ènìyàn gbogbo láǹfààní láti lè máa ná àwọn owó tuntun àti láti ṣe àtúnṣe sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ní báyìí eégún tó jáde ti kúrò ní àìwò owó náírà t tuntun ti jáde fún àwọn ènìyàn láti rí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà àyànbìnrin àkọ́kọ́ àràlọ́lá ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ èkó fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún un lórí ìdásílẹ̀ àti ìrúnisókè èkó inspired me láti lè mú ìtẹ̀síwájú àti ìdúróore bá àwọn ọ̀dọ́ pàápàá àwọn tí wọ́n ní ẹ̀bùn tí olódùmarè sì fi fún wọn àràlọ́lá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà babájídé sanwó fún ìgbárùkù wọn èyí tó jẹ́ àlá tó wá sí ìmúṣẹ ó lo eléyìí yìí lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ nípa fífi fọ́nrán fídíò àti àwòrán síbẹ̀ láti dúpẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìkọ̀sílẹ̀ kì í ṣe ohun tó yẹ kí ènìyàn máa yọ̀ lé lórí ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni Justin D tí ó jẹ́ gbajúgbajà ọkọ̀ oníjó tẹ́lẹ̀ rí ìyẹn Kora Obidi Justin D sọ eléyìí lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ bu ọwọ́ lu ìwé ìkọ̀sílẹ̀ òun àti aya rẹ̀ tẹ́lẹ̀ Kora Obidi tí Kora sì wà sórí ìtàkùn ayélujára Facebook rẹ̀ tó sì ń jó tó ń yọ̀ wípé òun bọ́ èyí ló ló fà á tí Justin Deals wá sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ìkọ̀sílẹ̀ kì í ṣe ohun ayọ̀ bí kò ṣe ìjákulẹ̀ kò sì yẹ kíkóra òbídì máa yọ̀ lé lórí rárá ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. The truth is is that I'm sort of disappointed with society a bit uh, where um, there's no cultural differences. Um, marriage is kind of universally thought to be till death do us part in every country and every culture in the world. so that's not a cultural thing. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Sophia Muhammadu tí ó jẹ́ ọ̀kan lára àwọn ìyálọ́mọ Davido ló ti wá tọrọ àforíjì lórí ayélujára nípa ọ̀nà tí ó gbà fi kí Davido tí í ṣe bàbá ọmọ rẹ̀ lásìkò ọjọ́ ìbí bàbá náà Sophia ló lo àwòrán Davido pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta Imade Ali àti Ifeanyi léyìí tí ó lo ìtàkùn ayélujára Imade fi kí bàbá náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ohun tí Sophia ṣe yìí kò dáa wípé egbò tó ti ń jiná olóńkigibọ̀ àwọn àwọn tí wọ́n ń la ìbànújẹ́ ọkàn kọjá nípa ìpàdánù ọmọ wọn Ifeanyi ló wá tún lo àwòrán Ifeanyi yìí níbi tí bàbá rẹ̀ ti gbé sókè pẹ̀lú àwọn ẹ̀gbọ́n rẹ̀ láti fi kí i ó wá sọ wípé òun ti tọrọ àforíjì o fún eléyìí tóun ṣe wípé ọmọdé ò ní morí jẹ kó má rà á lọ́wọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ti jáwé gbélé ẹ̀ fún agbábọ́ọ̀lù Cristiano Ronaldo èyí wáyé lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Ronaldo ní pẹ̀lú Piers Morgan tí ó sì sọ níbẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ti da òun tó sì sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá eléyìí tó fi ránṣẹ́ sí alámòjútó ikọ̀ náà Eric ten Hag ikọ̀ Man U wá gbé ìgbésẹ̀ wípé ọ̀fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì kí ẹlẹ́kọ̀ọ́ kó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ kí Ronaldo náà máa lọ sílé wípé àwọn kò ní ohunkóhun ṣe pẹ̀lú rẹ̀ mọ́ léyìí tí àwọn méjèèjì ti pín gàrí báyìí láàrin ara wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìpalẹ̀mọ́ ti ń lọ lọ́wọ́ ní ìyá àti bàbá àwọn gbajúgbajà olórin ẹ̀mí ni Glorious Twins sọ bí wọ́n ti fi fọ́nrán fídíò ara wọn sórí ìtàkùn ayélujára níbi tí wọ́n ti wọ aṣọ eléyìí tí ó jẹ́ aṣọ tí wọ́n kọ The Glorify sí lára láti fi sọ fún àwọn ènìyàn wípé ìpalẹ̀mọ́ ti ń lọ lọ́wọ́ o kódà àwọn ti múra tán gidigidi ọ̀rọ̀ yìí ló jẹyọ tí wọ́n sì fi sórí ìtàkùn ayélujára àwọn Glorious Twins láti sọ fún àwọn ènìyàn wípé ìpalẹ̀mọ́ ti ń lọ àwọn sì ti ń gbé ìgbésẹ̀ tó lọ́rìn láti rí dájú wípé ààbò tó péye wà fún àwọn ènìyàn kódà kò sí owó ìwọlé lọ́jọ́ tí àwọn fẹ́ yin Ọlọ́run yìí bí a kò bá gbàgbé wípé àwọn ọmọ wọ̀nyí ni wọ́n ti ń polongo tí wọ́n sì tí ń káàkiri lórí ayélujára láti fi tó àwọn ènìyàn létí nípa ètò wọn lọ́dọọdún eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n pè ní the Gloriva concert tí wọ́n sọ wípé yóò wáyé nínú eléyìí tí àwọn bàbá àti màmá náà wọ aṣọ eléyìí tí wọ́n sọ wípé àwọn mú ṣùgbọ́n wọ́n sọ wípé aṣọ kì í ṣe ọ̀ranyàn fún gbogbo ènìyàn fún àwọn ènìyàn tó bá fẹ́ ni ẹ wò díẹ̀ nínú fọ́nrán náà. ògo ló mà yarúgbó ọjọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré ni Nkechi Blessing ó ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ béèrè fún àwọn abánitólẹ́túnléṣe láti wá bá òun sọ̀rọ̀ ní kíákíá nítorí òun nílò wọn ó sọ eléyìí nígbà tó fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tí ó padà dé láti ilé Ifẹ̀ tí gbogbo inúlé rẹ̀ sì ti dàrú bí ó ti fi ṣe ojúro láti túnṣe tàbí láti ṣe ohunkóhun pẹ̀lú rẹ̀ níbẹ̀ ló ti wá sórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ tó sì sọ fún wọn wípé òun nílò abánitólé àti àwọn atúnléṣe ẹ díẹ̀ nínú fọ́nrán rẹ̀. so oh, guys i need help o oh. where are those people that used to arrange closets i mean some people they call them closet organizers my whole closet is a mess i need those people to come and help me arrange see everywhere is just scattered all my bags are scattered everywhere I mean, I'm very lazy. I cannot start arranging. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta mi ò mọ̀ wípé àwọn ojú okun ilé ayé àfìgbà tí ayélujára dé pé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń lo ọ̀pọ̀ ayédèrú ayélujára fi máa ṣọ́ òun ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ni gbajúgbajà òṣèré Ìyábọ̀ Òjó ó sì wá sọ níbẹ̀ wípé ẹni tó bá láyà kó bọ́ síta kó wá bá òun sọ̀rọ̀ wípé kí wọ́n má ṣe lo ìtàkùn ayélujára eléyìí tí kì í ṣe tiwọn fi àsìkò tí à ń kó ìròyìn yìí jọ kò sí ẹni tí ó mọ ẹni tí Ìyábọ̀ Òjó ń bá wí tàbí tó ń sọ ọ̀rọ̀ ọ̀hún sí ṣùgbọ́n ohun tó ń sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń bẹ tí wọ́n jẹ́ wípé wọ́n ń lo ìtàkùn ayélujára tí kì ṣe tiwọn ṣùgbọ́n ayédèrú ìtàkùn ayélujára láti máa fi tọ́ ipasẹ̀ òun láti máa fi ṣóhun tó ń ṣe àti láti máa bu ẹnu ẹ̀ àtẹ́lu òun lórí ayélujára fúnra rẹ̀ wípé ó kú oríire ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí ó bá lókè èèpẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni tí wọ́n ń kí pẹ̀lú náà tún kí ènìyàn wòlíì àgbà ayọ̀ àjẹwọlé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò eléyìí tí ọ̀kan nínú àwọn adẹ́rìn pòṣónú wòlíì thirty three ten ní ṣe fún sórí ìtàkùn ayélujára náà láti kí léyìí tí wòlíì àjẹwọlé wòlíì àgbà kan tó ti ń ṣe fọ́nrán èyí papọ̀ ó sọ fún òun wípé láti inú oṣù kẹwàá ló ń ti ń to àwọn fọ́nrán náà pọ̀ léè tó ń ṣe gbogbo rẹ̀ papọ̀ láti kí wòlíì àgbà pé ó kú ayẹyẹ ọjọ́ ìbí ìròyìn kò tó àmójúbà ẹ wo fọ́nrán fídíò ọ̀hún bó ti lọ. ẹ̀yin akọrin happy sunday o lẹ́ẹ̀kan sí ẹ̀yin akọrin. kó dáwọ́lé yín. Eléradò ọmọ ìyá ìbò nǹkan. Ajé òkè. Oníjọba àná. Kidarasha má sọ anything o. Okay, no wahala. He is too grandiloquent. That's my modus operandi. Pẹ̀lẹ́, arápẹ̀tù modù. Eléradò ṣẹ̀ṣin gbọ́ mi jàre. Mo gbọ́, mo gbọ́, mo gbọ́. Ó má mà tó jọ́ mẹ́ta. Ó tó jọ́ mẹ́ta. Ẹni sùúrù jàre wọn sọ fún yín pé mò ń wá yín ni. Wọ́n ní wọ́n ń wá mi, wọ́n ní wọ́n ń wá mi. Wọ́n dúró ta ló ṣe yín báyìí náà. Ọlọ́run ló ẹ̀dá kọlẹ̀ mọ́ fúrẹ́kẹ́ ọlọ́run ló ṣòro gbogbo ẹ̀dá kọlẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin nì Tẹniọlá ló ti ń fi ìkọminú rẹ̀ hàn sí àwọn alátẹ̀lé rẹ̀ àti àwọn olùlò ìtàkùn ayélujára social media kan tí wọ́n ń sọ wípé Tẹni lọ ṣe iṣẹ́ abẹ àdínkù ọ̀rá ni kì í ṣe wípé ó fà láti bi eré ìdárayá Tẹniọlá tí ó jẹ́ gbajúmọ̀ akọrin nì ní ara sísan rẹ̀ ti ń bù àyà tó sì sọ olórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ti já wálẹ̀ o pẹ̀lú pọ́ùn márùndín ní ọgọ́rin tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ wípé in tó já wálẹ̀ yẹn ti pọ̀ ju ohun tí oògùn tàbí eré ìdárayá lè ṣe ní kíákíá lọ níṣe ló ṣe iṣẹ́ abẹ ṣùgbọ́n tó ń fi kọ́mínú rẹ̀ hàn wípé ẹlẹ́yìn ló lẹ́yìn tó múrelé àpọ́n òun òṣìṣẹ́ abẹ òun ṣáà ti já wálẹ̀ ni nítorí náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ ọ̀rọ̀ ọlọ́kan lórí ohun tí ó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ nípa àdínkù ń fún ọ ní ayọ̀ lójoojúmọ́ àjùwà ṣe tí tó fi míì táwọn máa fi re àti àánú pàdé ilé òní lé wa ọ̀nà òní nà wá ó dàbọ̀.